أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba ọba tí ó tún mú èmi àti yín tó jẹ́ ká tún lè pàdé lórí ètò àlùbáríkà èyí tó ń wáyé ní ìkànnì tó yàtọ̀ yìí Orísun FM eighty nine point five ní ọjọ́ ọjọ́ sátidé gbogbo àná láti mọ̀ wípé bí aago mẹ́wàá bá ti lù kẹ́sẹ́ báyìí náà ni ẹ pàdé wa ní orí ètò yìí ní orúkọ dókítà wa tí wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ ní ọ̀sọ̀ọ̀sẹ̀ tí wọ́n jẹ́ kó sú àwọn dr fazil abiola nurudeen alimam tí wọ́n jẹ́ olùdarí center for ahlu sunna wal jamaa ní ìpínlẹ̀ ọ̀ṣun tiwa adúpẹ́ ní ọ̀dọ̀ wọn o ní orúkọ gbogbo àwọn tí àjọ iṣẹ́ fún tòní náà ni mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ ètò yìí wípé ẹ káàbọ̀ sí orí ètò yìí èmi ọmọ yín ọ̀rẹ́ yín abdulmajid ló kọ tèmi èmi àmọ́ pè mí lọ́mọ wọn lè lè mọ́ mú òkè àdé ìwo ni mò ń kí wípé ẹ tún gbádùn tòní ẹ tún gbádùn ẹ̀dọ́ba pẹ̀lú ògo Ọlọ́run ẹ wá àpótí kẹ́ ẹ fi lédi pẹ̀lú ògo Ọlọ́run àwọn dókítà wa eric mọ̀sán náà wípé wọ́n ti wà nílé agbára pẹ̀lú mi dókítà àwọn èèyàn wa ti jókòó wọ́n tún fẹ́ gbọ́ ohun tí ẹ tún ní fún wa fún tòní agbọ́ pa ti parí ọ̀rọ̀ àwọn àlìjẹ̀nù ọ̀rọ̀ ti oṣù rajab tí a wà ń bẹ̀ yìí iná ni àwọn dókítà wa ni wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ lórí bismillah. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه والتابعين أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمني ما ينفعني وانفعني بما علمتني وزدني علما أيها المستمعون والمستمعات الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹ̀yin olùgbọ́ wa alákànlé lọ́kùnrin àti lóbìnrin nínú ìdẹ̀ra ọlọ́run ọba tí ó ṣe fún àwa mùsùlùmí kódà ọ̀gá ìdẹ̀ra tí ó ṣe fún àwa ẹlẹ́sìn islam iná ni pé ọlọ́run ọba ó ti pé ẹ̀sìn islam fún wa látọjú ayé ànábì wa muhammad sallallahu wa sallam nínú tó yẹ ká máa jó jàgínní yòdò sí náà ni pé ọlọ́run ọba ti pé kí ẹ̀sìn islam kó parí kó sì pé pérépéré tí ò ní ààyè kankan láti ojú ànábì ayé ànábì wa muhammad. sallallahu alayhi wa sallam. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwa ènìyàn a kò mọ̀ pàápàá jùlọ àwa mùsùlùmí a kì í dá ọpẹ́ yìí. ara dídá ọpẹ́ yìí iná ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí nínú ìjókòó wa islam wípé kò kù pípẹ́ ẹ̀sìn islam kìí ṣe lẹ́yìn ìgbà tí ànábì kú tán sallallahu alayhi wa sallam ló fi jẹ́ sí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí ilẹ̀ ayé kò lè ṣiṣẹ́ rẹ̀ pé tí èkó láyé lẹ́yìn ìgbà tó bá kú láyé tán àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀ wọ́n á máa ṣe ìyókù wọ́n máa sọ pé ayọ́yẹ kí olùkọ́ wa àbọ̀yẹ kí bàbá wa kó fi nǹkan báyìí kún tó fẹ́ ṣe ẹ jẹ́ ká bá fi lẹ́yìn ìgbà tó kú láyé tán ṣùgbọ́n tí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ọkọ̀ jà bẹ́ẹ̀ ẹ̀sìn rẹ̀ yìí lójú rẹ̀ lọ́lọ́run ọba ti pè fún un ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀n sọ́nu suratul maida àyà kẹta ní abala kan nínú àyà náà ó ní al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islama dina al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islama dina gbogbo ẹni tó bá jẹ́lẹ̀kọ́ ẹ̀sìn islam tó bá mọ̀ díẹ̀díẹ̀ kó gbé àlùkùránì rẹ̀ kó wo suratul maida aya kẹta kó o tiẹ̀ ronú sí àyà yìí wò dáadáa ó rí àwọn oríṣiríṣi àǹfààní tí ọlọ́run ọba tó kó pamọ́ sábẹ́ àyà yẹn ọba ń sọ wípé anabi ànábì sallallahu alaihi wasallam al-yawma sẹ́ ọjọ́ àràfà sì ni ọjọ́ náà n fi jẹ́ sí pé aya yìí ìjọ tọ́lọ́run ọba ọjọ́ tí gbogbo ayé pé ẹsẹ̀ pé náà hmm. kó lè bá a máa jẹ́rìí pé bẹ́ẹ̀ ní sẹ́ kì í sọ̀rọ̀ pé ìwọ nìkan kọ̀rọ̀ yàrá mo ti sọ àyà yìí kalẹ̀ fún ọjọ́ àràfà ni ọlọ́run bá sọ àyà yìí kalẹ̀ fún ànábì wa muhammad. sallallahu alayhi wa sallam. inú fi yé wa yí pé n ta bá sọ kalẹ̀ lọ́jọ́ àràfà ó jẹ́ pé nǹkan náà ó sì kí ọlá mi lọ́tọ̀ ó sì tó bẹ́ẹ̀ náà torí pé àyà yìí ni ọlọ́run bá fi pé ẹ̀sìn islam ọlọ́run bá sọ pé al-yawma òní ìṣẹ́ ọlọ́run bá tún pé al-yawma kò pé yawmu al-yawma alif àti lam tọ́lọ́run bá fi síbẹ̀ ó fi dá wa lójú pé àní ọjọ́ òní ẹ lọ mọ̀ dájúdájú dájú kì í sọjọ́ tí ẹ gbọ́dọ̀ gbàgbé ẹ̀yin mùsùlùmí òdodo ẹ kíyèsí àyà yìí dáadáa ẹ lọ mọ̀ pé àyà yìí sí àyà tí ẹ gbọ́dọ̀ gbàgbé nínú gbèsè ayé yẹn ó yẹ máa bá ọ káàkiri ní lọ́kùnrin àti lóbìnrin tó bá jẹ́ mùsùlùmí gidi tó tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam mo pé ẹ̀sìn yín fún yín gbogbo ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ìsìláàmù náà ẹ̀kọ́ mọ̀ tó máa kàmáàlì kí ni tó máa kàmáàlì ní tó pé akimaltu mo ti pé fún yín lakum fún yín dinakum ẹ̀sìn yẹn ni pé níjọ́ náà ni ọlọ́run ọba ti parí ìsìláàmù ó ti tẹ̀ ló ń tẹ̀ pé kò sí ààyè fẹ́ni kankan láti fi kún ìsìláàmù kò sí ní bá tọ́lọ́ bá sọ pé nǹkan pé ìtumọ̀ ẹ̀ ni pé kíní ẹ̀gan òbùkátà àfikún aláfikún kò sì bùkátà ẹnìkan tí ó wà rò pé bóyá kìíní kan ọlá ayé ń bẹ ẹjẹ ká fi ẹjẹ ká túnṣe àtúnṣe alátúnṣe kò bùkátà rẹ al-yawma akmaltu lakum dinakum ọlọ́run ọba sọ pé lónìí ni mo pè ẹ̀sìn yín fún yín wa atmamtu alaykum ni'mati ìdẹ̀ra tí mo sì fẹ́ ṣe fún yín náà ó pé pérépéré lónìí ìyẹn ni pé pípé tí islam pé iná ni ìparí ìdẹ̀ra fáwa mùsùlùmí níta fẹ́ fàjẹ́dì fún wa ni ìyẹn ni pé ìparí ìdẹ̀ra fún àwa mùsùlùmí tí wọ́n ní kí ni ìdẹ̀ra tó ga jù tí ń bẹ lọ́dọ̀ àwa mùsùlùmí lásìkò yìí ó ní pé ẹ̀sìn islam kò dàbí àwọn ẹ̀sìn mi ọlọ́run ọba ni mo ti pé ẹ̀sìn islam fún yín ó wá parí ẹ̀ pé wa raditu lakumul islam dina ìyẹn ni pé mo yọ́nú sí islam fún yẹn ni pé islam tó o fi nǹkan kún ni ọlọ́run ọba yọ́nú sí torí pé ó ti pé ẹ gbọ́ yí dáadáa ẹ̀yin olùgbọ́ wa ìwọ náà gbọ́ yí dáadáa ẹni tó bá ti pé kò ní ìdí àfikún mọ́ tó o fi kún yọ́ọ́ máa ṣe kí ni yọ́ọ́ máa dà á lẹ́yìn yẹn pé a ti kọ́fà rẹ̀ a ti dé pa a ti dé ìsìláàmù pa pé ó ti pé o lójú ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. yẹn ni gbogbo ntaara fi jọ́sìn fún ọlọ́run ọba nínú ẹ̀sìn ìsìláàmù yìí a pè níbi ẹ̀sìn mi o nínú ẹ̀sìn ìsìláàmù yìí a ní láti wádìí ẹ̀ pé ǹjẹ́ ló wà níjọ́ náà lọ́jọ́ tí àyà yìí sọ̀kalẹ̀ kí mo wí. ǹjẹ́ ló wà níjọ́ náà lọ́jọ́ tí àyà yìí sọ̀kalẹ̀ àjẹsí pé kìí sára islam. Allahu akbar. tọ́ba wa wà ní islam ǹjọ́ náà àjẹsí pé àwọn èèyàn gbàgbé ẹnu yẹn ni a máa ń pè ní sunna tí àwọn èèyàn ti gbàgbé tẹ́nìkan wá sí kí ni tọ́wá tají padà. ìgbà àgbọ̀ yìí tá a wí yìí òun náà ni ìmáàmù wa àgbà tí gbogbo wa náà mọ̀ pé ìmáàmù madhabu malikiya òun náà ni ìmáàmù malik ìmáàmù darul hijra rahimahullahu ta'ala. àgbọ̀ yìí tá a gbọ́ yìí náà gan ló ń gbọ́ yìí lára àyà yìí tọ́ba ní pé kí ni túmọ̀ tí ìmáàmù malik fún àyà yìí kọ́ tẹ́tì rẹ̀ kọ́ gbọ́ gbọ́ná sun tó wí tó wí jáde ní kéwú káwá túmọ̀ rẹ̀ fún wa. مالك ني رحمه الله من ابتدع في الإسلام بدعة يراها حسنة فقد زعم أن محمدا خان الرسالة صلى الله عليه وسلم الله يقول اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فما لم يكن يومئذ دينا فلا يكون اليوم دينا àgbọ́yé imam malik ni imam malik ni ìtumá rẹ̀ mọ̀lẹ́bù tàdà àfẹ́ islam bid'atan ẹnikẹ́ni tó bá dáadáa dálẹ̀ kan nínú islam yaraha hasanatan tó wá ń rò pé ah, eléyìí náà tàbá fi kẹ́sìn yóò sì kí ni. yóò tún dáa. ẹ pé ọ̀pọ̀ ọrú ẹ máa pa òwe tí ọba ààyè yẹn mú ọ̀rọ̀ ayé yàtọ̀ sọ́rọ̀ ẹ̀sìn yóò máa pé ọ̀pọ̀ ọrú kìí sí kí ni. kì í bọ́ bẹ̀ jẹ́. ìgbẹ́ jẹ́ àfẹlẹ́ náà kún islam kó lè bá a dá sí ẹni tí màmá rí kí n wí ni o ọlọ́nikẹ́ni tó bá mú nǹkan kan wá tó rò pé tá a bá fi kún islam yọjọ́ dá sí tí ò sì sínú tí ànábì wa mú wa. sallallahu alayhi wa sallam. onírú ẹni bẹ́ẹ̀ ti ń dọ́gbọ́n sọ ni pé anna muhammadan khana risala. wọ́n ní tó ń tì ń wí ni kọ̀ọ̀kan tí ìwé jáde sáyé ni ní ti ń sọ ni pé muhammad muhammad muhammad muhammad yẹn o ànábì muhammad yẹn o khana risala ó ti sì jàǹbá àmọ́ náà. allahu akbar. àti gbogbo ẹni tó bá mú kankan wá sára ìsìlámù tí kò sì sẹ́rì ń bẹ́ẹ̀ àṣetúrú ẹni bẹ́ẹ̀ ń wí ni kọ̀ọ̀kan tí ìfi microphone wí sáyé jáde ni pé ànábì sí jàmbá. sallallahu alayhi wa sallam sẹ́ni ẹnìkan wá gbà pé kọ́ máa sọ pé ànábì sí jàmbá. sẹ́ni hmm. mọ̀kọ́ tó bẹ́ẹ̀ náà nígbà tí ọlọ́run ọba ànábì má máàlìkì wá ní torí kí ọlọ́run ọba ń sọ pé àlè yẹ́wò má àtìmọ́lì tó lákùn dì nákùn pé ọlọ́run ọba ń sọ fún ànábì pé òní ní pé o wa ti wá pé yẹn tí àwa rí ká ànábì ó wí ajẹ́sí pé ànábì fipamọ́ nù kọ̀fẹ́ sọ fún wa hmm. Imam Malik wá ní fama lam yakun yawma idhin dina ní tí ó bá ti jẹ́ ẹ̀sìn níjọ́ tí àyà yìí sọ̀kalẹ̀ fala yakunu li yawma dina ẹnìkan wà lè gbé wá wá lójú òní kó wá pé ah n táwọn bàbá wa náà ń sin ni ah n táwọn àfa wa ń sin náà ni àti balọ́wọ́ àwọn àgbàlagbà tí wọ́n ti ń ṣe àgbàlagbà tá àlàgbàlagbà nínú àgbàlagbà àtànàbì àtàgbàlagbà bàbá rẹ àtàgbàlagbà àfa rẹ ànàbì ni àgbàlagbà gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ń dá akọ yẹn yẹn ni pé ànàbì wa Muhammad sallallahu alayhi wa sallam ntí kọ̀bá ti mú wá níjọ́ náà tí ó sì lára ẹ̀sìn níjọ́ náà kì í sara Islam ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé akẹ́kọ̀ọ́ lọ́jọ́ ni o àbí olùkọ́ ni ọkùnrin lọ́jọ́ ni àbí obìnrin lọ́wọ́ mọ̀ dájúdájú sáká látàsìkò yìí lọ bá bá ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń ṣe èméjì tó ń jẹ́ kí ìdánilójúkọ́ wà lọ́kàn rẹ̀ wípé gbogbo sẹ́tìyàn máa ń ṣe láyé tí ó gbalada lórí ẹ̀ ọ̀ràn yẹn ni kò ní ẹ̀rí kí mo wí. ọ̀ràn yẹn ni kó lẹ́rìí iṣẹ́ tẹ̀yìn ọba ti gba aládá lórí ẹ̀. yọ̀ọ́ gba aládá lórí ẹ̀ nínú ìsìláàmù yìí ọ̀dọ̀ ọ̀ràn yẹn kọ́ lẹ́rìí tẹ́nìkan bá sọ fún ọ pé nǹkan báyìí ara ẹ̀sìn náà ní bílẹ̀ rè pé kílẹ̀ rí ẹ̀. Hmm. tí ọba lẹ́rìí tó fẹsẹ̀ nílẹ̀ wàá bá ọ ọ̀gbọ̀dọ̀ sí torí tó bá sí ọkàn gbára lugi lásán Muhammad. sallallahu alayhi wa sallam. ká fi àwọn àyà kọ̀ọ̀kan ká fi tọ́ lẹ́nu a mọ̀ pé gbogbo ọ̀rọ̀ ọlọ́run ọba ni ọ̀rọ̀ ànábì rẹ̀ ni sallallahu alaihi wasallam kí n tuntun wílẹ̀ kan sí eré olùgbọ́ mi alákùnrin lọ́kùnrin àti lóbìnrin gbogbo ń tọ́ bá fi jọ́sìn fọlọ́run ọba nínú ẹ̀sìn ìsìláàmù yìí ọ̀ràn ẹ̀yàn ni ó gbọ́dọ̀ lẹ́rìí tí ọba lẹ́rìí kò tó o lè gba aládá lórí ẹ̀ ọkàn tọ́ ọba tó wá mọ̀ pé kò lẹ́rìí tó tún ṣe ó tún jìyà níwájú tani. níwájú ọlọ́run torí pé hmm. ọ̀n ọlọ́wọ́n bá sọ pé wá ati'u Allaha war rasula la'allakum turhamun ọlọ́wọ́n bá ní ẹ tẹ̀lé àṣẹ ọlọ́run àṣẹ ọlọ́run ọba sì níbo ló parí sí nínú Al-Qur'ani war rasula ẹ tẹ̀lé àṣẹ ànábì ìṣòjíṣẹ́ ìṣẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam la'allakum turhamun tẹ́ ẹ bá ilé tẹ̀lé àṣẹ ọlọ́run àti àṣẹ òjíṣẹ́ yìí la'allakum turhamun irú ẹ̀yin ẹ lẹ́tọ̀ọ́ sí ìkẹ́ ọlọ́run ọba yẹn ni pé ẹni tí bá ń wá ìkẹ́ àánú ọlọ́run ọba kó jẹ́ àtètè tẹ̀lé àṣẹ ọlọ́run kó sì tẹ̀lé àṣẹ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àyà míì tá a tún rí nínú suratul ahzab àyà seventy one máa kọ sílẹ̀ torí o lè pàdé àwọn alátakò tí wọ́n máa pe ìfẹ́ inú wa fún ọ tọ́wọ́ àmọ́ bí wọ́n lè pè kílẹ̀ rí ẹ̀ tí wọ́n pe ara ẹ̀sìn náà ni ọlọ́run ọba sọ pé suratul ahzab àyà kínní seventy one ọlọ́run ọba sọ pé wa man yuti illaha wa rasulahu faqad faza kó tẹ̀lé ọlọ́run ọba kó sì tẹ̀lé àṣẹ ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ náà ni tábà wá rẹ̀ ní tí ó bá wá ń gbórí tí ó bá wá tẹ̀lé àṣẹ ọlọ́run tí ó tẹ̀lé àṣẹ ànábì tó sáà ní ní táwọn bá lọ́wọ́ àwọn àfa àbí tó ń bá lọ́wọ́ àwọn bàbá bàbá ló wọ́n máa tẹ̀lé tí kìíní ń sì takò ń tà nẹ́bì mú wa tàbí kò sẹ́rì ń bẹ̀ nínú tí ànẹ́bì mú wa kò sẹ́rì nínú sẹ̀ríà ìsìláàmù tí ó bá kí kìíní yẹn irú ẹni bẹ́ẹ̀ ọ ń pèpè sípò ọlọ́run ní gbàṣẹ rẹ̀ lọ́wọ́ rẹ̀ ọlọ́run ọba ń sọ náà Al-Qur'an Suratu Muhammad ayah thirty three. سورة محمد يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم ọlọ́run ọba sọ pé yáyọ alẹ́dínà àmánu mo pè yín tẹ́ gbàgbọ́ àti ọlọ́ha ẹ̀tẹ̀ láti ọlọ́run ọba wa àti ọ̀rọ̀sùlà ẹ̀tẹ̀lé àṣẹ òjíṣẹ́ yìí ẹnikẹ́ni tí ó bá ti wá tẹ̀lé àṣẹ ọlọ́run àtàṣẹ òjíṣẹ́ yìí wàlá tubtilu a'malakum yẹn ni pé tí yẹn bá ń ṣe nǹkan tí ń tẹ̀lé nǹkan mi tí kì í ṣe àṣẹ ọlọ́run tí kì í ṣe àṣẹ ànábẹ́wà Muhammad sallallahu alaihi wasallam ó ti ń ba ṣe ara rẹ̀ jẹ́ nìyẹn yẹn ni pé tí yẹn bá ṣiṣẹ́ kan tí ó bá lẹ́rìí nínú Al-Qur'an àti sunna ọlọ́run ọ̀bọ̀ ní ṣe kíni. kò ní gbà lọ́wọ́ ẹ̀. wàlá tubtilu a'malakum bọ́lọ́run ọba ṣe wí nìyẹn ẹ má ba ṣe ẹyin yẹn ni pé ìwọ tó ń lagidi nǹkan tó ń ṣe yìí kọ̀lẹ́rì ní ọ̀rọ̀ ọlọ́run ọba kọ̀lẹ́rì ní ọ̀rọ̀ anábìwá muhammad sílẹ̀ tọ́sálọ́ máa ṣe náà ni wàlá tó bó tó ìlú amalakum ẹ má bàṣẹ yín jẹ yẹn ni pé ẹ ti ń bàṣẹ ara yín jẹ ni pé ẹ kàn ń ṣe ni ẹ ní kankan tẹ́ gbà níwájú ọlọ́run ọba báyìí ni tí a bá wá takora wa tàbí ẹnìkan bá wá tiẹ̀ wá sọ pé kìnìkan wà nínú ẹ̀sìn ìsìláàmù tá a sọ fún pé kò sí nínú ẹ̀sìn ìsìláàmù tó sáwà ńlá gidi pé bí ó bẹ́ẹ̀ ni a sábà ń bẹ́ẹ̀ ni ẹ sọ fún pé ọlọ́run ọba ti parí ọ̀rọ̀ ìgbé tọ́rọ̀ bá ti rí báyìí ẹ padà sínú nǹkan kan kí ló ọlọ́run ní ká padà sí ọlọ́run ní fa in tanaza'tum fi shay farduhu ila Allahi war rasul in kuntum tu'minuna billahi wal yawmil akhir dhalika khayrun wa ahsanu ta'wila ọlọ́run ọba ní tẹ́ bá ti tẹ́nu yín bá ti sẹ́ńbì nǹkan kan tí ẹ fẹ́nu kò lórí nǹkan nú ẹ̀sìn yìí farduhu ila ẹ lọ gbé àlùkùránì jáde kẹ wẹ́rì ẹ̀ ń bẹ tẹ́ ti wá rí ń bẹ ẹ tún wá war rasuli ẹ tún lọ síbi sunna anabi wa Muhammad tẹ́ ẹ bá ti rí ń bẹ́ẹ̀ tó lẹ́sẹ̀ ńlẹ̀ tẹ́ ẹ bá ti rí ń bẹ́ẹ̀ ẹ̀yà ti fi ilẹ̀ o tó bá jẹ́ sí pé múmi ní òdodo ní lóòótọ́ ẹ má máa sọ pé ẹ gba anabi pọ̀ lójúṣẹ́ tẹ́ wàá máa mú nǹkan mi wà nú ẹ̀sìn rẹ̀ ẹ má máa sọ pé ẹ gba ọlọ́run ọba gbọ́ tẹ́ wàá máa mú nǹkan mi wà nú ẹ̀sìn tó fi rán òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam nípa báyìí àwọn ẹ̀rí pọ̀ bẹ́ẹ̀ náà ni àdéhìsì náà pọ̀ tó pọ̀ tá nàbí sọ sallallahu alayhi wa sallam tó fi ń yé wa pé ọ̀ranyàn ni ká tẹ̀lé ntí tábà jọ́sìn fọlọ́run ọba ọ̀ranyàn ni ká rí ẹ̀rí ẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba àbí ọ̀rọ̀ ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìmáàmù wa Muslim gba hadith wa ó ní ànábì wa sallallahu alayhi wa sallam tó bá ti gorí mímbàrí njọ jimá ìmá sọ pé amma ba'd fa inna khayra al-hadith kitabullah wa khayra al-huda huda Muhammad wa sharra al-umur muhdathatuha وكل بدعة ضلالة دعا إمام ومسلم سيبوان حديث جابر بن عبد الله وني أنا بسوي أن تدعجو ناني أرولون وبا ناني قرآن tẹ́yìn bá wá ń sọ pé òun wá fẹ́ máa wá ìlànà fáàkan ìlànà kákàkiri kò sí ìlànà kankan tó dáa tó ìlànà ànábì wa muhammad. sallallahu alayhi wa sallam. ọwọ́ tó wá pa ọ̀rọ̀ ó tún sọ àdàkejì ó ní wa sharral umuri muhdasatuha ọ̀rọ̀ tó bá àdìjù tó wọ́ọ̀sì jù tí ò tiẹ̀ sí gbọ́ tó ń rún jù tó burú jáì jù òun náà ni àdàdálẹ̀ táwọn èèyàn dálẹ̀ yẹn kí tí wọ́n sì ń pè ní bídíà òun náà ni nǹkan táwọn èèyàn bá mú wá lára ẹ̀sìn tí kò hmm. lẹ́rìí. tí wọ́n fẹ́ jọ ìrẹ̀ mọ́ra wọn. ó fi jẹ́ sí pé bídíà pọ̀ sálálú bídíà náà wá jura wọn lọ bọ́ bá ṣe gbópan tó náà ni ẹ̀ṣẹ̀ rẹ̀ ó ti tóbi tó àwọn bídíà kan wà tí ó gbópan pọ̀ ṣùgbọ́n bídíà náà bídíà ni ànábì ní wà kúlà bídíà tí ń gọ̀là gbogbo ní tí wọ́n bá ti pè ní bídíà láyé àná ni nítorí wọ́n bá sì jẹ́ àná fìtínà ní fọ́mọ ènìyàn láyé ní àti lálùkìyàmọ̀ báyìí ni àwọn ọ̀rọ̀ lọ ìkan náà àwọn sàbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó wá ṣàlàyé ọ̀rọ̀ fún wa ká lè bá a mọ̀ pé n táwọn èèyàn bá rí ní n tọ́jà lórílẹ̀ ayé yìí táwọn gbogbo àwọn àkókòdà gbogbo àfa ẹlẹ́sìn kí wọ́n pé kíní ìdá kíní ìdá kíní ìdá tọ́lọ́wọ́n ọba ti pọ́ dá tánàbí ọba ti pọ́ dá sallallahu alayhi wa sallam gbà Abdullahi ibn Umar wà ń rọ ahànàásù hasana gbogbo ń tẹ́ ń bá ti pè ní bídí àlàyé yóò dọ̀làlà ìparun ni àánú ni fìtínà ni ìdààmú ni ìfòòró ni wàhálà lásán ni wà ń rọ ahànàásù hasana kódà kò jẹ́ sí gbogbo ayé bá rí i pé kì í ní ìdá hmm. tó gba ẹjọ́ máa sọ pé ó sì dáa ara ẹ̀sìn náà ní ẹjẹ́ á máa fi kún kódà ó jẹ́ káwọn èèyàn pọ̀ nínú ìsìláàmù sí bọ́ bá pọ̀ níbẹ̀rẹ̀ yóò túká padà. torí pé kí ẹ̀yin ọmọ ogun tó ẹni tó lẹ̀sìn ẹni tó mọ ogun náà tó mọ ẹ̀sìn ẹ̀ náà ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam gbogbo ogun tá a sì fi ṣe ẹ̀sìn yìí ló ti mú wa bá wa tá a lò ló fi jẹ́ sí pé kan náà àwọn sahaba anabi sallallahu alayhi wa sallam ó ní anabi wa kò fi ìmọ̀ kankan lẹ̀ fún wa láì kọ́ wa kódà ó ní bẹ́ẹ̀ yẹ bá ń fò ní sẹ́mà yóò máa sọ mímọ̀ fún alára pé bẹ́ẹ̀ yẹ ṣe ń fò lọ sallallahu alayhi wa sallam anabi tó wá kọ́ wa gbogbo kódà ó tún sọ fún wa pé anabi òfin kankan lẹ̀ fún aláìsọ̀rọ̀ yìí fún anú ẹ̀sìn islam kí mo wí. ànábì òfin kankan lẹ̀ fún wa láì ṣàlàyé fún wa nú ẹ̀sìn islam. òfin kankan lẹ̀ fún wa wọ́n wá ní wọ́n wá ní sàábì yẹn wá fẹ́ sọ́dílẹ̀ tán pátápátá ó ní kódà bá hàtàlì xìrà kódà bá a sì máa ṣe bùkátà wa nínú tọ́ílẹ̀tì hmm. afẹ́ yàgbẹ́ afẹ́ tọ̀ ànábì tún kọ́ wa. sallallahu alayhi wa sallam nígbà ànábì bá wa kọ́ wa bá a ṣe tọ̀ bá a ṣe siga bá a ṣe yàgbẹ́ ṣé ẹnitọ́kọ́ sọ ṣe náà ni ọwọ́ àfin tó jẹ mẹ́sìn gangan ojúlówó ẹ̀sìn bóyá bá ṣe kírun ni o bóyá bá ṣe gbàwẹ̀ ni o bóyá bá ṣe mọlọ́run lọ́kàn ni o bóyá bá ṣe máa yọ zakati ni ọwọ́ àfin kankan lẹ́mẹ̀ tí ò ní sàlàyé fún wa sẹ̀wé kọ̀ bálá káyé mu nípa báyìí òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam ó ti sàlàyé gbogbo tó jẹ mẹ́sìn tó mú wa ó ti sàlàyé ẹ̀ yóò sọ́dì kálukú kò tó mú ni hmm. èsù tẹ̀ ń wò yẹn ó rí pé àwọn èèyàn ìran méjì ni wọn tí wọ́n bá sọ fáwọn èèyàn pé wọ́n máa jọ́sìn fọlọ́run ọba àwọn kan pa àwọn òsè èsù ọ̀wà dẹ̀tàkùtẹ̀ pé máa tún jìnnà sí mọ̀sẹ̀ mọ̀sẹ̀ bọ́ bá ṣe kí ni tó mú wa yóò dẹ̀ sáwọn yẹn tọ́wọ́ wa ara wọn tí wọ́n bá wá ń ṣe kò ní fáwọn náà ẹ máa gba àwẹ rọmọdán ọ̀ngbà ẹ máa gba ẹjọ́ mọ́ndé alamisi àti gbogbo àwẹ náfìlà tá a máa gbà ọ̀ngbà ẹ máa yọ sàkà ọba yọ sàkà tán yóò tún sí kíni yóò tún sí sàrà gbogbo nǹkan tó jẹ mọ́ iṣẹ́ náfìlà ní í ṣe ìṣùwà máa mú ra àwọn abẹ́ náà ọ̀ pé bó ní ṣe wá máa mú bó ní ṣe máa mú wọn. yọ wà á gbé sí wọn lọ́kàn pé n tó ń ṣe yìí ṣe kíni n tá nàbì mú wa. sallallahu alayhi wa sallam. ilé ìkéré pọ̀ hmm. ànábì ní ká máa gbà wẹ̀ ǹjọ́ níjọ́ àtìní àtijọ́ àlàmísì yóò pé ah, eléyìí ti kéré jù járe kí ni tí wọ́n á lè tó bẹ́ẹ̀ òun ò ní sùn òun ò ní sínú láéláé tòun wọ́n mọ̀ sí kí ni wọ́n mọ̀ gbà lónìí èso wọlé sí lánàá ọ̀nà tí máa gbà múra àwọn báyìí gbogbo ní tí ì wá sí ẹ̀sìn ẹ wá ní ànábì ní subhanallah ànábì ní subhanallah ìta àti tírì ní ká máa ṣe tá a bá kírun tán hmm. alhamdulilayi mélòó thirty three wàláhu akbar thirty three ó pélé ti kéré ju hundred hundred lòun ó ṣe kíni. lòun ọmọ ṣe. ẹ sí wọ́n wá mọ̀ tó ànábì ni. sọlọ lọ́wọ́ àti tó bá ń sọ ọgọ́rùn-ún subhanallah àti tó ń sọ alhamdulilayi ọgọ́rùn-ún tó ń sọ wàláhu akbar ọgọ́rùn-ún lẹ́yìn irun kọ̀ọ̀kan àṣọ òní láàdá twenty ń ṣe kíni. ti ṣe thirty three ọlọ́run ọtẹ̀lẹ́ tani ọtẹ̀lẹ́ àná kódà tọ́ ọba tó ń mọ̀ tọ́ ọba lagidi ó tún jíyà òtútù nígbà ládàwájú ọlọ́run ọba àpẹẹrẹ pọ̀ oríṣiríṣi àpèjúwe pọ̀ àwọn ẹni tó bá ń sin lọ́wọ́n ọba òun èṣù wa máa wọlé sí ẹla yóò á máa mú wọn tábà sọ fẹ́ lómi pé nǹkan àwẹ̀ báyìí dídí àní ló pé ah, sáwà ní gbàwẹ̀ mọ́ ni ọmọ pé èṣù ń lù ọ́ díẹ̀ díẹ̀ nìyẹn tó bá fẹ́ gbàwẹ̀ ìlànà àwẹ̀ bíbá wà nínú sẹ̀rí àsìlámù tó gbà tó tẹ́pọ̀ subhanallah so nípa báyìí ló fi islam ẹ̀sìn tó ni ó wá mú àyà kan wá fáwọn ènìyàn èso èfìyàn lẹ̀ bí ó ṣe fi àwọn tó wà ní ìta ẹ̀sìn àwọn tí wọ́n wọnú ẹ̀sìn dáadáa bí ó ṣe fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ náà ni kò fi àwa tá a wà nínú ẹ̀sìn bẹ́ẹ̀ náà ni ò fi wá lẹ̀ lọ́lọ́run ọba subhanahu wa ta'ala ló fi wá gbé àyà kankalẹ̀ nínú suratul fatiha tẹ́ pé èmi àti èrè olùgbọ́ mi tẹ́ pé àlẹ́ lórí gbogbo rákà àrùn wa ọ̀pá ìrùn kọ̀ọ̀kan tá à ń wa àlẹ́ kí ló tó fi gbé àyà yẹn wá torí pé a ti mọ̀ pé èṣù ń bá wa jagun láti máa sọ pé ihdina. siratal mustaqim. tó bá ṣàkíyèsí àyà yìí dáadáa ní suratul fatiha wò láti bẹ̀rẹ̀ kí ló bẹ̀rẹ̀ fatiha alhamdulillahi rabbil alamin arrahmanir rahim àyà kejì nù maliki yawmiddin àyà kẹta nù. iyyaka na'budu wa iyyaka nasta'in. àyà kẹrin nù. اهدنا الصراط المستقيم. بتي ادعوا تبرنوا سوره الفاتحه هنا واياك nasta'in yẹn ni pé àyà ẹlẹ́ẹ̀kẹrin yẹn náà la dá sí méjì tádù àti bẹ̀rẹ̀ tó bá sì ka gbogbo àyà tí ń bẹ́nu suratul fatiha méje ni mẹ́ta jẹ́ mẹ́ta àtààbọ̀ jẹ́ pé àyìnyàn ọlọ́run ọba ń bẹ òun náà ni alhamdulillah rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu àyìnyàn náà tó nígbà wá sí iyyaka na'budu tán wa iyyaka láti wá iyyaka nasta'inu yẹn tí suratul Fatiha fi parí àdúrà kan náà làwọn ń sè káwọn àdúrà kan náà iná ni ihdina siratal mustaqim gbogbo tí ń bẹ̀lẹ̀ yẹn ihdina siratal mustaqim ọ̀rọ̀ sirata náà ni ó ní siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin eléyìí fi yé wa yí pé a nílò ká máa tọrọ ìtọ́sọ́nà ìwọ tí ìfẹ́nu bá ń dà láàmú tí wọ́n bá sọ fún wa pé nǹkan kọ̀ tètè tù bá ń bẹ̀ mm. kó sì máa ṣàdúrà pé ihdina sirata al-mustaqim kọ́lọ́wọ́n ọba kọ́tọ́ ẹnìkọ̀ọ̀kan wa sọ́nà ẹ̀yin olùgbọ́ wa alákùnrin ẹ lọ́ọ́ mọ̀ wípé ẹ̀sìn Islam ẹ̀sìn rọrùn ni o kí mo pè é. ẹ̀sìn rọrùn lẹ́sìn Islam. ẹ̀sìn tó jẹ́ sí pé oríire ọmọ ènìyàn lọ wá fún láyé àti lálùkìyàmà gbogbo ọ̀nà tá a gbà sórí láyé àtèmi àtiwọ́ tó ń gbọ́ mi láyé àtàwọn ọmọ mi àtàwọn ọmọ rẹ àtàwọn aya mi àtàwọn aya rẹ àtàrà alé mi àtàrà alé rẹ bá a ṣe sóríire láyé àti lálùkìyàmà iná ní Islam iná ní Islam wá fún. faman nadhara fi shari'ati al-Islam ẹnikẹ́ni tó bá wọnú òfin sẹ̀ríà ìsìláàmù látòkè délẹ̀ tó bá mọ̀ èyí tó bá sì mọ̀ béèrè lọ́dọ̀ àwọn èèyàn ó mọ̀ pé ẹ̀sìn ìsìláàmù lọ́rọ̀ jù ẹ̀sìn ìsìláàmù ló rọrùn jù òun ló sì bá ọmọ ènìyàn mu jù ó lè rí pákáleke kankan nínú ẹ̀sìn ìsìláàmù gbogbo nǹkan tí wọ́n bá ń rò pé pákáleke ni ọ̀ wádìí ẹni béèrè lọ́dọ̀ àwọn tó mọ̀ wọ́n láyé ọ pé kì í sí pákáleke ìsìláàmù ò mú nǹkan kan wá tí pákáleke wà mẹ́ kò sí pàápàá ẹnu wa gbà torí pé ọlọ́run ọba sọ pé yuridullahu bikumul yusr wàlá yuridu bikumul usra ọlọ́run ọba ọ̀fẹ́ nira fún yín ìrọ̀rùn ló wà fún yín ní pé islam ẹ̀sìn kíni ẹ̀sìn ìrọ̀rùn kódà anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi àánú ni ọlọ́run ọba ń wá sáyé gan nínú àwọn sẹ́tọ́ wá jẹ́ ni pé ó wá gbé àgàgà àjàgà tí ń bẹ lọ́rùn ọmọ ádámà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá kó fìtínà àti ìdààmú àti ìfòòró àti pákáleke tí ń bẹ nínú ìgbésí ayé ọmọ ènìyàn على القرآن الجرسي الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويحرم عليهم الخبائث ويضع عنهم إسرهم والأغلال التي كانت عليهم bí alẹ́kùnrin suratul A'raf àyẹ̀wò 57 ọlọ́run ọba sọ pé òjíṣẹ́ ọlọ́run ọba rán wá pẹ́kọ́ wá sí àwọn oríṣiríṣi dáadáa fún yín ìta àfẹ́ lùmẹ́ni pé wàyádọ́ àwọn anhum israhum yóò sì gbé àjàgà iná àjàgà wàhálà àjàgà fìtínà àjàgà fòró yóò gbé kú lọ́rùn yín òun náà lọ́wọ́ àbí àdúrà táwọn máa sọ pé rabbana wala tahmil alayna kàmà hamaltahu alalẹ́dínà min qablikum ẹni pé wàhálà ti ń bẹ lọ́rùn àwọn tó ṣáájú wa nínú àwọn ìjọ ànábì musa àtijọ́ ànábì musa àyíṣà àtijọ́ ànábì ibrahim àtijọ́ gbogbo àwọn ànábì ọlọ́run tó ṣáájú wàhálà kásẹ́kù lọ́rùn wọn tí islam tá ànábì dé láti mú kó wal aghlala allati kanat alayhim àti gbogbo wàhálà ti ń bẹ lọ́rùn ọmọ ènìyàn ọlọ́run ànábì láti wá sí kíni àti wá gbé kúrò sallallahu alayhi wa sallam ìlú olùgbọ́ mi alákùnrin lọ́mọ dájúdájú pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tí wọ́n ti ṣàfihàn sínú islam tó jẹ́ sí pé wàhálà fìtínà ní ìfòòró ní fọ́ọ̀mù ènìyàn tí kìí sì sára islam wọ́n pé ẹ̀sìn ànábì wa muhammad ní kìí sẹ́sìn ànábì muhammad wọ́n ní ara ẹ̀sìn tí ọlọ́run fi rán ànábì wa sáyé ní kìí sára ẹ̀sìn tí ọlọ́run fi rán ànábì wa sáyé nínú àwọn nǹkan táwọn èèyàn ti mú wá tí wọ́n ti páàkì ẹ̀ tí wọ́n ti lẹ̀ mára ẹ̀sìn islam nínú ẹ̀ ní ààwẹ̀ kí ni mo pè é ààwẹ̀ rọ́jàbù ààwẹ̀ rọ́jàbù tí wọ́n pè láàwẹ̀ arúgbó nínú àwọn àjàgà tí kì í sí lára islam àwọn fìtínà àwọn wàhálà táwọn èèyàn ti kìbọn ní islam tí kì í sára islam lọ mọ̀ dájú pé ìkànnú ẹ̀ ni ààwẹ̀ kíni. ààwẹ̀ arúgbó. gbọ́ mi dáadáa kó o sì kíyè sọ́rọ̀ mi dáadáa wípé n ti ń pè ní rọ́jàbù yìí ìtumọ̀ orúkọ rẹ̀ gan àwọn onímọ̀ wọ́n fún ààwẹ̀ rọ́jàbù tẹ́yìn ń pè láàwẹ̀ arúgbó kí tún ló kọ tẹ́yìn ń pè lọ́dọ̀ yín sẹ́ẹ̀ ló kọ mímọ̀ orúkọ kan náà tẹ́yìn ń pè ní arúgbó náà wà lọ́ọ́ mọ̀ kó lè bá a mọ̀ pé ẹni tí ń bọ́ sọ̀rọ̀ ẹni tó wá dìntín sọ ni ẹ̀ǹtí eh, ń bá yín sọ̀rọ̀ ẹ̀ǹtọ́ kàǹtí ń sọ kó tó ti kọ́ ń sọ ni. ààwẹ̀ Rajab ààwẹ̀ rúgbó tẹ́yìn mọ̀ tẹ́yẹ̀ mọ̀jú kọ̀ọ̀kan lọ́dọ̀ yín bíbáyìí ó kọ eighteen làwọn onímọ̀ fún. ó kọ eighteen méjìdínlógún méjìdínlógún ló kọ sí ń bẹ fún Rajab fún rẹ̀ hmm. eh, eh, wọ́tọ̀ ò sì ń fapá jánu kiri jẹ́ sọ fún wa pé kí ni yìí sáré Islam O kúkú mú ó kọ́ kọ́ mi ìdí náà ju pé Rajabu Rajabu ààwẹ̀ arúgbó ó kọ eighteen ń bẹ fún a ní ìdí ká máa kà fún wa náà tó bá fẹ́ kà lọ ka tírà wa tá a pè ní àlàájábù. fìrọ́jà ọba ń bẹ̀. náà nígbà tá a wá wòye sáwùjọ tá a wà yìí àti sọ fún rẹ olùgbọ́ wa yìí pé nínú àwọn fìtínà àbí àwọn àjàgà tí àwọn èèyàn gbé mára Islam tí kì í sára Islam iná ni kíni iná ni àwẹ̀ arúgbó táwọn èèyàn ń pariwo káàkiri sọ nígbà tá a wòye sáwùjọ wa yìí tá a wà yìí pàápàá jùlọ Nàìjíríà tá a wà yìí a rí pé àwọn tí ń gbé àwẹ̀ arúgbó yìí wọ́n jẹ́ ìran mélòó ìran mẹ́ta ìran mélòó mo pè. ìran mẹ́ta ni wọ́n. ìran alákọ̀ọ́kọ́ wọ́n á máa gba àwẹ̀ arúgbó lásán àwẹ̀ rọ́jàbù nìkan wọ́n gbà láti ìbẹ̀rẹ̀ rọ́jàbù tí rọ́jàbù ó fi ṣe kíni. tí ó fi parí Allahu Akbar. àwọn ọ̀ràn ẹlẹ́ẹ̀kejì àwọn ìgbà gbogbo ẹ̀ tán wọ́n máa ka wọ́n máa gba díẹ̀ díẹ̀ nú ẹ̀ nígbà wọ́n gba ọjọ́ alákọ̀ọ́kọ́ ọjọ́ àárín àtọjọ́ parí tàbí wọ́n gbọ́jọ́ mẹ́ta alákọ̀ọ́kọ́ ọjọ́ mẹ́ta láàárín kálukú sáni bí ṣe bí ṣe gbà àwọn ọ̀ràn kejì náà sọ́n fọkàn bá mi lọ dáadáa. àwọn ọ̀ràn ẹlẹ́ẹ̀kẹta àwọn ń ti àwọn ní ti àwọn ti àwọn alágbára pọ̀ ní ti wọ́n ní aláàdọ́rùn làwọn ń tà wọn. kí mo pè aláàdọ́rùn ninety ninety ni tiwọn. Hmm. ẹni pé wọ́n gba rájàbù yìí oṣù tó tún bẹ lẹ́yìn ẹ̀ tẹ́ ń pè ní ṣàbáyé wọn tún gbà oṣù ramadan tún bẹ lẹ́yìn ẹ̀ wọn ò tún gbà wọn àpẹẹrẹ àwọn ní àwọn ní aláàsíkìní aláàdọ́rùn àwẹ̀ pé ninety àwẹ̀ hmm. ìran mẹ́ta tá a rí láwùjọ yìí. ẹ̀yin olùgbọ́ wa ẹ lọ́wọ́ mọ̀ pé èyí tẹ̀ ń dánwò èyí tẹ̀ ń pàtàkì oṣù rọ́jàbù yìí àwọn kí mo pè. àwọn kẹfẹ́rì kí islam tó dé wọn a máa pàtàkì ẹ̀. ìyẹn ni pé àwọn ẹlẹ́bọ wọ́n ń pàtàkì oṣù rọ́jà kó tó di pé islam dé nígbà tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam kò sí ló fi jẹ́ sí pé abdullahi ibn umar radiyallahu anhu wọ́n gbà wá pé nínú riwaya tí ibn abi shayba gbà wá nínú musannaf ẹ̀ ọ sọ fún wa pé abdullahi ibn umar yadribu akuffa fi rajab hatta yad'uha fi jifan wa kulu فإنما هو شهر كان يعظمه أهل الجاهلية ìpínlẹ̀ ọmọrù yóò mú kó àpá rẹ̀ kóńdó ẹ̀ ẹ̀yìn pé ta bá níjọba tó jẹ́ lẹ́sìn sẹ̀ríà náà níbí báyìí ní ìsìn ìlú oṣù tá a wà yìí ó yẹ kó de àwọn pólíìsì síta ni hmm. kó wa máa lọ lásìkò mọ́gírìbì kó máa sọ àwọn èèyàn àbí lọ́sàn kó máa sọ àwọn èèyàn àwọn àbí tí wọn ò jẹun lọ́sàn rájà kó wa máa lù wọn kó ń polówó lọ́wọ́ pé káì ẹ jẹun ọmọrù ti ṣe bẹ́ẹ̀ hmm. gbogbo iná sì mọ̀ pé ọmọrù khalifa ẹlẹ́ẹ̀kejì ni anabi sọ pé aleikum sunnati wa sunnati khulafa rasidin àwọn khalifa ta gbọ́dọ̀ kọ́pì nìyẹn àwọn ní gbàgbọ́ yẹ́sì islam àwọn ní bá anabi lògbà sallallahu alaihi umaru wa máa mú kùmà rẹ̀ yóò máa rìn kiri gbòòrò ní àná rọ́jàbù yóò máa lu àwọn ọwọ́ àwọn èèyàn pé. ẹ jẹun wọn fẹbi parẹ mọ. ẹ jẹun hata yadacuha fi jifan tí wọ́n fi tọwọ́ bọ oúnjẹ tí wọ́n fi jẹun fayakul yóò tún sọ pé kúlù ẹ máa jẹ fa innama huwa shahar oṣù tẹ́ ń wó ìtẹ́ ń gbọ́n rọ́jàbù tẹ́ ń gbà àwẹ̀ rẹ̀ yìí oṣù kan ni kana yu'azzimuhu ahlul jahiliya àwọn àwọn tí àwọn ẹlẹ́bọ àwọn kèfèrí àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ àwọn onífá àwọn aláwo kí islam tó dé àwọn ni ẹ máa pàtàkì rẹ̀ sẹ́yìn náà ẹ fẹ́ jọ wọ́n ni ní tí umaru máa ń ṣe nù radiyallahu ta'ala ẹ̀yin olùgbọ́ wa pàápàá jùlọ ẹ̀yin àfáà ẹ̀yin tẹ́ ẹ jẹ́ oníwàásí ẹ̀yin tẹ́ ẹ máa pàtàn fáwọn èèyàn kọ̀sọ̀sùn ẹ̀yin tẹ́ ẹ máa ṣe kútùbà lórí mímbàrí ẹ bẹ̀rù ọlọ́run ọba ẹ bẹ̀rù ọlọ́run ọba mímbàrí tẹ́ ń gùn yìí mímbàrí ànábì lẹ́ ń gùn sallallahu alaihi wasallam ẹ̀yin tẹ́ ẹ dá mímbàrí lẹ́yìn tó mú mímbàrí wá náà ni ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ wá bẹ̀rù ọlọ́run kọjá sí pé ẹ̀ ní sí jàǹbá òjìṣẹ́ ọlọ́run jẹ́ sí pé ẹ bá mọ̀ ẹ katira ẹ ṣe rìsáàjì ẹ wádìí nǹkan kẹ́ ẹ tẹ̀lé kẹ́ ẹ ṣe bọ́ra yín kù níbi ìfẹ́nú ẹ yọ àjàgà pé bàbá wa la fẹ́ máa tẹ̀lé àfa wa la fẹ́ máa tẹ̀lé ẹ yọ kù lọ́rùn yín tẹ́ ẹ bá ti ródòdó ẹ tẹ̀lé ẹ bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run ọba tó jẹ́ sípò ló gbé yín dáàyè ẹ bẹ̀rù ẹ dáadáa ẹ sì rántí pé ẹ dáàyè tí ì bá sóko ẹ̀sìn ìmáàmù ìmáàmù ìmáàmù táwọn èèyàn ń sáré bàbà bàbà tẹ̀lé ọlẹ́yìn ó kó ẹ̀sìn yìí náà ni ẹ̀sìn táwa ni ẹ̀sìn anábìwá Muhammad kí ló wá dé tẹ́ fi wá ń sọ ní tí anábì ọ̀sán kí ló tẹ́ fi wá ń wí níta nàbí ò tẹ́ fi ń ṣe níta nàbí ò sí ẹ bẹ̀rù ọlọ́run ọba ẹ rántí hadisi yìí wípé ànábì sọ sallallahu alayhi wa sallam mani amila amalan laisa alayhi amuruna fahuwa raddun ẹnikẹ́ni tó bá ṣe iṣẹ́ kan tí ò sí àṣẹ àwọ ànábì ń bẹ̀ fahuwa raddun wọn náà bọ́ ẹ yẹpọ̀ bá ẹsẹ̀ bẹ̀rẹ̀ kéwú náà ní túmọ̀ rọ́dù ni pé a reject a dà padà kí n mọ̀ pé. a dà padà fún ni. ẹ ń bá ṣe iṣẹ́ kan mo fẹ́ kẹ́ ẹ ṣàkíyèsí ẹ̀yin olùgbọ́ mi ẹ ṣàkíyèsí nǹkan mẹ́rin lára hadisi yìí kódà hadith yìí tó yẹ kí gbogbo abágbàgbọ gbogbo mùsùlùmí ayé bágbàgbọ yìí ẹni a ní rí bídíà kankan lórí lẹm òjíṣẹ́ Ọlọ́run ọba sọnù hadith tí gbogbo wa náà máa pé imam muslim gbà wá ó ní man amila man tó wí yẹn pé ẹnikẹ́ni yẹn ni pé bọ́ máa nẹ́bì gan bá káàtì ẹ̀ kọ́ máa nẹ́bì bá ṣe bẹ́ẹ̀ gan òun náà ti wọnú ẹ̀ bára alẹ́ ànábì bá dán wò ó ti wọnú tó fẹ́ sọ ẹ̀ amila amalan amalan ló pé iṣẹ́kíṣẹ́ ọjẹ́sẹ́ tọ́jẹ́sẹ́ àfarasẹ́ni àfẹnusẹ́ni àfọkànsẹ́ni iṣẹ́kíṣẹ́ tó rí òsì laisa alayhi amruna tí ò sí àṣẹ àwa àwa ànábì ń bẹ. sallallahu alayhi wa sallam. ó rí i pé àwọn rúnà ló pè kó pé amúrí pé màkọ́mù tó wà àyè tó wà àyè ká gbéra ẹni sípò tá a wà ní. mo fi ń hàn yín ànábì ọjà mi pàdánù fi fi ń hàn wáyé pé èmi lọ́lọ́run fi iṣẹ́ ìránṣẹ́ èmi lọ́lọ́run ọba fi ẹ̀sìn ìrẹ́ ránṣẹ́ laisa alayhi amruna táwa ànábì ò sọ pé ẹ sí. ah tẹ wá lẹ́fi sin ẹ lẹ́fi jọ́sìn nínú ìsìláàmù fàhùwà rọdùn ní pé níta dá padà níta nígbà bẹ́ẹ̀ náà ni a ń ké sí rẹ bá a ṣe ń ké sí àwọn tí ń kà fáwọn èèyàn là ń ké sẹ́yìn tẹ́ ń gbọ́ ẹ̀ náà ìrẹ́ tó ń gbọ́ wáàsí lẹ́nu àwọn ènìyàn lọ́ọ́ màmá dájú látàsìkò yìí lọ́bó ṣe ń gbọ́ mi pé o ò lè gbọ́ ẹnìkankan nínú wọn tí ń pèpè síbi pé ká máa gbà àwẹ̀ arúgbó tí ó rí ẹ̀rí kankan tí ó mú wa kò sí kí mo wí tí kò sí ẹnìyàn kan tí ó lè mẹ́rin wá. gbogbo ọ̀rọ̀ wọn ló ti já ó ti bọ́pá bọ́sẹ̀ kò ń bí ẹ̀rí hmm. àwa wí báyìí kí lọ́ba tá a fi pé kọ̀sẹ́ẹ̀dì torí pé ó wá ṣeé ṣe ìwọ́tọ̀ ń gbọ́ mi o ọ̀wá lè máa gbọ́ wọn kí wọ́n máa sọ yí pé ah, ah, ànábì sọ báyìí sallallahu alaihi wasallam kì í ṣe gbogbo ní tí wọ́n bá sọ pé ànábì sọ iná là ànábì sọ o àwọn ọmọ pé àwọn tajàtajà hmm. wọ́n parọ́ mọ́ ànábì kọjá àwọn olè bàtà ọmọ yín bí ìgbà kan bọ́ ta ní ìsọ́wọ́n ànábì ní ẹ Hmm. yóò wà àlìjánná níbi ojú ọ̀nà tọ̀bá àwọn kò fẹ́ tajà ní. Hmm, oríṣiríṣi ọ̀nà làwọn ẹgbẹ́ gbà parọ́ mọ́ ànẹ́bí wa sallallahu alaihi wasallam. àwọn ọlọ́run ọba yìí ti gbé àwọn onímọ̀ dìde láti ayé eh, nígbà tí ànẹ́bí ti kúrò láyé lọ́lọ́run ti rán àwọn èèyàn kí wọ́n máa yọ irọ́ kù lára òdodo. ọlọ́run ọba náà sọ pé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidh. àwa la sọ àlùkùránì kalẹ̀ àti tó tún tẹ̀lé lẹ́yìn náà àwọn ọlọ́run ọba sì ti dúpọ̀ àṣọ. èrè olùgbọ́ mi dájúdájú ní táwọn tí wọ́n máa ń sọ wáàsí àbí tí wọ́n ń ṣe kútúbà àbí tí wọ́n máa ń sọ̀rọ̀ àbí tí wọ́n ń pera wọn lé ní mímọ̀ tí wọ́n máa ń sọ fáwọn èèyàn pé ẹ̀rí wà fún àwẹ̀ rọ́jàbù gbogbo ẹ̀rí wọn ọ̀nà méjì náà ló pín sí kí mo wí. ọ̀nà méjì ni gbogbo ẹ̀rí wọn pín sí. ó rí i pé mo ti sọ lẹ́ẹ̀kan pé wọn ò lẹ́rìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo fi ní wọn ò lẹ́rìí ni pé n tẹ́ ń pè lẹ́rìí n kì í ṣe kíni. kì í ṣe rí àrọ lórí lásán ni. ọ̀nà méjì ni gbogbo ẹ̀rí tí wọ́n máa mú wa hadith náà sì ni wọ́n máa mú wa gbogbo àwọn hadith tí wọ́n máa mú wa ọ̀nà méjì ló pín sínú kó hadith mawdu' tàbí hadith da'if. ni hadith tá a tá a gbélé ọ̀hún tí ó wà látọ̀dọ̀ ọlọ́run. tí ó lẹ́sẹ̀ ńlẹ̀. ìyàtọ̀ ń bẹ ìyàtọ̀ ń bẹ láàrin hadithu tá gbélé rọ hmm. àti tí ó lẹ́sẹ̀ ńlẹ̀ sọmọ pé n ta gbélé ẹ̀rọ ń àní pé made in in Nigeria láàárọ̀ bá pé àwa la made la made yẹ e fúnra wa yíbọn made ni eh, bí wọn níbọn náà bá jókòó ní ìsìn ọlọmọ sí alópùrọ tí ọmọ parọ máa nẹbi kọ wa máa sọ wípé eh, Yunus sọ báyìí lágbájá sọ báyìí ani nabi sallallahu alaihi wasallam ẹnikẹ́ni tó bá fi microphone sọ̀rọ̀ yóò ṣe báyìí yóò ṣe báyìí sọ̀rọ̀ parọ máa nẹbi mọlọ́n ti dáhùn ẹ̀ àwọn àdìsí wọn fi ń sẹ́ẹ̀lì méjì náà ni àwọn àdìsí tó yẹ sí pé wọ́n gbélé ẹ̀rọ ni mm. ni pé kò ní kò tiẹ̀ débì kankan ilẹ̀ bígbà tí wọ́n hún níwò tàbí wọ́n hún lóṣogbo àbí wọ́n hún lẹ́fẹ̀ hmm. iná rẹ̀ wọn ọ̀rọ̀ kò débẹ̀ àdìsí kan ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìsí tí wọ́n máa kà yẹn nínú gúrùpù yẹn lọ́wà nínú àwọn ìjọ yẹn lọ́wà àdìsí ìran ẹlẹ́ẹ̀kejì náà ni àdìsí tó ṣèkínní tí ó lẹ́sẹ̀ ńlẹ̀ hmm. ah, ẹ̀wà lẹ́sẹ̀ ńlẹ̀ rẹ̀ kì í ṣẹ̀ṣẹ̀ kan kò lẹ́sẹ̀ méjèèjì ńlẹ̀ eh, eh, ìran kejì nù àdìsí tí wọ́n máa kà ń ọ̀pọ̀lọpọ̀ àdìsí ẹ̀ máa kà níbi tìran alákọ̀ọ́kọ́ tí ẹ pé wọ́n gbélé hun ni hmm. ah, bẹ́ẹ̀ ni ń bọ̀ wá rí báyìí àwa lè ah, ogun tẹ́ ń wí yìí ah ní jimá kan tí mo lọ lánàá àbí tí lọ ń jẹta àbí jimá àfa báyìí ọkà àdìsí yẹn tọ́pọ̀ hmm. fún mi bẹ́ẹ̀ ni ọkà àdìsí yẹn tọ́pọ̀ gan fún so àwa fẹ́ ka díẹ̀ fanú ẹ̀ bó ti ẹ̀ pé gbogbo àdìsí tí wọ́n máa kà pátá alhamdulilayi àfi ń dúpẹ́ fọlọ́wọn ọba gbogbo ẹ̀ lásàjọ sínú tíra àjábú fìrọ́jà ṣùgbọ́n díẹ̀ ń bẹ lákàn ara sọ fún wọ ìwọ tó bá fẹ́ kà sí lọ́kà gbogbo àdìsí máa kà ó rí bí ìdájọ́ rẹ̀ sí lọ lórí kọ̀ọ̀kan àdìsí alákọ̀ọ́kọ́ tí wọ́n máa kà áyá. inna fil jannati nahara. àwọn òní pé kọ́lá rasulullah torí pé ànábì òwì bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam man sọ́ọ̀mà min rajabin yawman saqahu Allahu min dhalika an-nar hadith yẹn mawdu'un ní àgbélẹ̀rọ ni bẹ́ẹ̀ náà ni wọ́n tún sọ pé inna shahara rajab shahrun azim man sọ́ọ̀mà minhu yawman kataba Allahu lahu sawma alfi sana ah ẹn bá gbààwẹ̀ kan nu rọ́jàbù yọ gbaládẹ́ ń tọ́ gbààwẹ̀ ẹgbẹ̀rún ọdún hmm. ó rí pé nǹkan ti ó yẹ kó ti yé rẹ tó ń gbọ́ wa gan pé irọ́ ni torí pé àwẹ̀ rọmọdọ́nù gan lẹ́yìn látòlè kọ́dírì tọ̀ lọ́lájú ń bẹ̀ gan xayiru mini alibishahar ẹgbẹ̀rún oṣù ní ẹlò lọ́lájú lọ hmm. bó wá ní ọjọ́ kan nu oṣù rọ́jàbù tó yọ wà jẹ́sí pé yọ wà lọ́lájú ẹgbẹ̀rún ọdún lọ. so àdìs amúnkàrúbó mo dún ògidì tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n gbé lẹ̀rọ bẹ́ẹ̀ náà ni àdìs mi pé máa ń sọ ọmọ yẹ́wò mami rọ́jàb wàsọ́lá arba rọ̀kàát yẹ́kọ̀rọ̀ òfin kúlẹ̀ rọ́kàát mi àtàmẹ́rẹ́ آية الكرسي وفي الثانية وفي الثانية مئة مرة قل هو الله أحد لم يمت حتى يرى مقعده من الجنة èyí ní àdísù ọ̀pọ̀ dáadáa àlàǹfààní láti máa ka gbogbo ẹ̀ fún wa nípa báyìí gbogbo àdísù tí a ń kà yìí àdísù mọ̀ọ́dún ọ̀ni ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ mọ̀ọ́dún ọ̀ni díẹ̀ mẹ́mẹ́ tó jẹ́ sí pé àdísù dọ̀ àyín fún ni èrè olùgbọ́ mi arákùnrin nígbà tó wá gbọ́ gbogbo àwọn àlàyé tá a sọ yìí ó ti mọ̀ pé ààrẹ arúgbó lẹ́rìí kankan nínú Al-Qur'ani hmm. kò lẹ́rìí kankan nínú ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam yẹrẹ tó jí ní mímọ̀ tó ń pèrè lẹ́nu ní mímọ̀ tó bá tó ka hadith yẹn fáwọn èèyàn ó ti wà nínú àwọn tá a fẹ́ darúkọ yìí ìwọ tó jẹ́ ní tí kìí so ní mímọ̀ tó bá ti gbọ́rọ̀ hadith bẹ́ẹ̀ tó bá tún fi ṣiṣẹ́ ó tún wà nínú àwọn tá a fẹ́ sọ̀rọ̀ wọn tí ànábì sọ sallallahu alaihi wa sallam man kadhaba alayya muta'ammidan falyatabawwa maq'adahu minan nar ẹnikẹ́ni tó bá parọ́ mímí ànábì tó máa má parọ́ mímí ànábì kúrú ẹni bẹ́ẹ̀ kọ́ ya mọ̀ pé inú náà lòun lọ tààrà o ìyẹn ni pé ńgbò ti gbọ́ ní ìsìn pé kò lẹ́sẹ̀ ńlẹ̀ kí ló tún fẹ́ máa kà fáwọn èèyàn sí túbá kò mẹ́ gbogbo ní tọ́ka ọlọ́run ọba yóò forí jìn ọ́ mọ́kà mí ìmọ̀ ni ìwọ tó ń gbà wẹ awúrógbó tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí nǹkan ọgbẹ́ lẹ́nu àwọn ènìyàn ńgbò ti gbọ́ báyìí ní ìsìn fi ilẹ̀ kọ́mọ́bà sínú àwọn tí fálíyà Islam ọ̀fẹ́jú púpọ̀ alẹ́lẹ́ni mọ̀ Islam bó sì gba àwẹ̀ àwẹ̀ tí yẹn máa gbà pọ̀ ní islam tó gba láàdá tó gba làádá tọ́lọ́run tún kí ọ tí yóò tún kí ọ láyé tí yóò tún kí ọ lálùkì yàmà nínú àwọn ìwọ̀n àwẹ̀ tí yẹn máa gbà àwẹ̀ muharram oṣù muharram ìyẹn máa gbà àwọn oṣù muharram dáadáa ànábì àmà gbà sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ni àwẹ̀ àṣúra ọjọ́ kẹwàá muharram àmà gbà ànábì àmà gbà sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ni situ shawwal àwẹ̀ shawwal oṣù kẹwàá tá a máa gba mẹ́fà mẹ́ a máa gba lẹ́yìn Ramadan dáadáa bẹ́ẹ̀ náà ni tisan min zilhijja bẹ́ẹ̀ náà ni a máa gba àwẹ̀ ọjọ́ mẹ́sàn nínú oṣù zilhijja bẹ́ẹ̀ náà ni a máa gba àwẹ̀ ọjọ́ Monday ọjọ́ àtìní a máa gba àwẹ̀ ọjọ́ Alamisi a máa gba àwẹ̀ ọjọ́ funfun ọjọ́ kẹtàlá kẹtàlá kẹrìnlá àti kẹẹ̀dógún ní gbogbo oṣù ojú ọ̀run kọ̀ọ̀kan a máa ti kíni àmọ́ngbà bẹ́ẹ̀ náà ni yawmu àrọ́fà àmọ́ngbàwé àrọ́fà ọjọ́ àrọ́fà fẹ́ntì ìbáṣà lálàjì bẹ́ẹ̀ náà ni ìyẹn máa ń ní oṣù ṣàbán ìyẹn gbà lọ́pọ̀lọpọ̀ gbà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni àmọ́ gba àwọn ọjọ́ mẹ́ta mẹ́ta nínú oṣù kọ̀ọ̀kan bá nàbí ṣe máa ń gbanu sallallahu alaihi wasallam bọ́ bá wá tiẹ̀ wá jẹ́ sí pọ́lọ́run ọba fún ọ lókun àtagbára àti máa gba àwẹ̀ dáadáa máa gba àwẹ̀ ọjọ́ kan máa sínú ọjọ́ kan máa gba àwẹ̀ ọjọ́ kan máa sínú ọjọ́ kan eléyìí ni àwọn ìlànà tí islam mú wá bó bá jẹ́ gbààwẹ̀ gbààwẹ̀ ó rí tiẹ̀ gbà nínú sẹ̀rẹ̀ islam bó bá jẹ́ ti kírun kírun ni ó rí tiẹ̀ kírun sẹ̀rẹ̀ islam bó bá jẹ́ pé ti sàrà àṣìṣe lọ́ba máa ṣe ó rí tí ó tọ́ pé ò lè ṣe tán gan kí ọlọ́run ọba kó ṣe níta àgbọ̀ yìí ní àǹfààní fún wa ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé tí ó di ọjọ́ mẹ́jọ ní agbára ọlọ́run ọba á padà sí ojúpọ̀nà wa òun náà ni pé à ń kọ́ wa à òun náà ni pé a àti parí ọ̀rọ̀ nípa orígun ẹlẹ́ẹ̀kejì ní agbára ọlọ́run ọba ọ̀rọ̀ sọ̀kalẹ̀ fún wa nípa orígun ẹlẹ́ẹ̀kẹta tí í ṣe àlìmán belikotobi ká ní ìgbàgbọ́ sí àwọn tíra tí ọlọ́run ọba fi rán àwọn òjíṣẹ́ ọlọ́run ọba títí tá a fi pàdé ní ọjọ́ mẹ́jọ àti mi àti rẹ̀ olùbọ̀ mi kí a máa bẹ nínú ààbò ọlọ́run ọba wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ní òní ẹ rí wípé torí ká lè ba àjàǹfààní ẹ̀ ló jẹ́ ká tún lo àkókò òrùn yìí láti wípé kí ẹ̀yin ẹ̀wà kẹ́ fi lè gbádùn ohun tí àwọn dókítà wa tí wọ́n ń bá wa sọ kẹ́ tó fi lè gbádùn ẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run àkókò òrùn ní lè wáyé fún ti òní tó bá di ní ọjọ́ mẹ́jọ á dì fúnra wa ìṣáàlà gbogbo àwẹ̀ gbogbo àwa oní àwẹ̀ arúgbó àti pé gbogbo ohun tí wọ́n bá wa sọ ẹ dákun ẹ jẹ́ ká mú lò títí ọjọ́ mẹ́jọ tí a máa pàdé ní orúkọ gbogbo àwọn tí a jọ kọ́ wọ̀nyí rà iná Abdul Majid ló kọ tèmi èmi a máa pè mí lọ́mọ wọn lé lè máa ń mú òkè àdán ìwò ẹ máa pàdé náà wassalamu alaikum wa rahmatulahi rahmatulahi wabarakatuhu. mo ti wọ̀ ní ilé mo tún gbà mọ́ tó ń já mi lé